bẹ́ẹ̀ ṣe ń rò pé kí tèmi náà tún dáa sí i tìyín náà dáa sí i bẹ́ẹ̀ ṣe ń rò wípé kí ayé mi máa lọ sókè sí ayé ìyá máa lọ sókè sí inú mi dùn inú mi dùn inú mi dùn ṣé rí èmi náà ti ń rò gbogbo àwọn nǹkan tèmi náà ń rò ní ní dáadáa tó ti yé yín sìn ẹ wò mo ní àwọn role model àwọn role model mi náà wọ́n dẹ̀ wà níwájú tó jẹ́ pé mò ń gbàdúrà pé kọ́lọ̀ ń jẹ́ kémi náà tó wọ̀ kí n ju wọn lọ hmm. àwọn tó ti kú wà nù wọn àwọn tó dẹ̀ wà láàyè wà nù wọn lára wọn ni late Fẹlá Kútì lára wọn ni bàbá Ayẹ̀wá àwọn ìwà lára wọn ni ìyá Bọ́lá Ààrẹ ara wọn nìyẹn ṣẹ́wádé tó dó lórí wọn jù tó tọ́ọ̀ṣì mi jù tó jẹ́ rómọdé mi tí mo láìkì jù òun ni Bob Marley Bob Marley olólórí wọn tó ti yẹ yín sẹ torí olórin làwọn tí mo ń sọ yẹn olórin lèmi náà mo dẹ̀ fẹ́ invest dáadáa nínú orin yẹn kódà gan rìhásà wà nírọ̀lẹ́ yìí tí màá ṣe nírọ̀lẹ́ láago mẹ́rin àwọn boys mi dẹ̀ ń bọ̀. ẹ ẹ ẹ gbàsán ó lè pẹ ẹ tí get me right. mo get you lóòótọ́ iṣẹ́ orin iṣẹ́ tó dáa ni mo dẹ̀ wọ́n lọ fún yín lẹ́bùn yẹn in fact ó dàbí mo ti wà níbi one or two of your shows gan but nǹkan tí mo wá ń sọ nísìnyí ni pé iṣẹ́ rí iṣẹ́ orin ọ̀tọ̀ eh, but kíyàn lọ sọ́jà kó rajà tó bá ti tajà tán èrè tó bá lórí ayọ̀ ah iye tí mo fi ra mi pa ni tí mo sọ nìyẹn kì í ṣe bí orin ọ̀tọ̀ òbí orin kárí àlá ni ibi ọjà wọn business tó máa máa mówó wá. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ ah, mo ti gẹ̀ẹ́tì ẹ̀ mo ti gẹ̀ẹ́tì ẹ̀. Ah. Ah, ta ló gbé mọ́tò kọjá bíbá yín sínsìn yẹn nu. kí ló ṣẹlẹ̀ ta náà bẹ̀ ta ni mo ń gbọ́wọ́ yẹn ta ni yọ síbí yọ síbí. ẹ má bínú ẹ gbowó èèyàn kan sí. àwọn ará lẹ́yìn náà ni. mo gbọ́ tí èèyàn kan sọ̀rọ̀ pé ta ló gbé mọ́tò kọjá. èmi náà gbọ́ àwọn ará lẹ́yìn ohun tí mò ń rò lélẹ́yìí ah business wo mo tún lè lọ gbìyànjú láti ṣe náà. kí ọkọ dẹ̀ máa talẹ̀ kọ́kọ́ lé sí i. ẹ̀rí bá ẹni sùúrùnà ṣé wọn wọn méje ni. ẹ bá wọrí ipa tí wọn ẹ fi wọn lẹ ẹ fọ̀rọ̀ tí wọn lẹ ṣe bára lé yín ni wọn. tí bá mú ìdí ẹ lómi nínú yín mo máa jò bí ẹni ń já pure water ni ẹ mọ tí bàlágàdì bá ń já pure water ó máa fà já para ni àbí kí Ṣẹ́gun Kọ́láwọlé já pure water tìyín ti bá yín ìdí yẹn á jọ ṣe o. brother Samuel ẹ má n change mind mi. ẹ má change ẹjọ tó lọ lọ ẹ má bínú ẹ má yẹ káwọn ilé ẹ ọ̀dà ṣe mọ ṣe wá sọ̀rọ̀ yẹn business kan wá wá sí mi lọ́kàn tó dẹ̀ máa tó mọ̀ kó máa wà profitable àwọn èèyàn dẹ̀ máa like ẹ̀ gan <laughs> lára mi mo fẹ́ máa ta òwú àtàbẹ́rẹ́ àti button tó máa ń fi sáṣọ àti stay àti sip àti láìní ṣé tí eyín sìn tó náà fi sí iṣẹ́ àwọn stéè yẹn póríṣiríṣi àwọn nǹkan tí mo fẹ́ máa tàlẹ́ kí wọ́n á establish ẹ̀ kó pọ̀. àfi kẹ́ẹ̀yà tilẹ̀kùn pa bẹ́ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ fi kọ́kọ́rọ́ pamọ́ láìsí bẹ́ẹ̀ tí n bá láǹfààní àti wọlé ti yín báyìí o tí ẹ mọ̀ pé tí wọ́n bá ń wá tí èèyàn bá wá ra òwò àtàbẹ́rẹ́ lọ́dọ̀ mi wọ́n á lè máa sọ wípé impact mi wà nínú life wọn tó ti yẹ yín sàn ah bọ̀dá Sàámú ọ̀dọ̀ Sàámú lòun ti ra owó yìí àtàbẹ́rẹ́ orí yìí wú sà hmm, ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ dákẹ́ náà ẹ jẹ́ kó lọ. ẹ ah. eh, bùrọ̀ Sàámú ẹ kásán. ẹ pẹ̀lẹ́ ẹ rọra. ẹ jọ yọ ṣíbí ńkọ. wọ́n ti travel wọ́n ṣe lọ́nsìn sẹ́ẹ̀ pàdé mọ́tò wọn ni. travel. ẹ. Grace. Akínọlá. Grace. <laughs> look at you. <laughs> wá olóṣù àdúgbò jọ má disturb mi o ọ̀rọ̀ life mi ni wọ́n bá mi sọ lọ́wọ́ yìí olóṣù brand new. ẹ eh, rẹsabu please i'm not here for your insult ah no no no no ẹjọ ẹ má insult mi rárá ni please ah ọ̀rẹ́ mi lẹni tó dúró yìí náà. o kò yé wọn ní brasa ah. mo ti mọ grace ti pẹ́ àtijọ́ wa ti pẹ́ kọ́ ojú ti sí i. ok o mọ̀ kó ṣẹlẹ̀ oh, jẹ́ fún mi nọ́mbà ẹ̀ náà. ó sì here. Uh, okay. Eh, is that your WhatsApp number yes, too? Yes, it is. <laughs> I'll give you Akiola, <laughs> ah, you no, we have to talk. Honestly, Bari, yeah. Ah, ah. ah Yosibi. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé. Ẹbíjọ́ mẹ́ta. Ṣálàfíà ni. Àdúpẹ́ lọ́wọ́ lọ. Níwọ̀ bàbá làrán wà rí mi. Nínú ilé ni mo sọ wà rí bàbá làrán. Akin Akin ọ̀rọ̀ life mi là ń discuss lọ́wọ́ jẹ́ ká kúrò níbi ìjọ tó Ọlọ́run má jẹ́ ká ní ti jẹ́ ká kàn lọ. Ṣé bẹ́ẹ̀ ti gba nọ́mbà? Ṣé bẹ́ẹ̀ ti ṣé wọn kò yẹ kí wọn náà kó lọ gbégbá ọ̀pá ẹ̀yìn mo fún ẹ láǹfààní láti wọ yàrá mi rádaràdà ọláì ló jẹ o sọ kíákíá. ọ̀dà mi ẹ ṣe àdá fún yín ẹ wo ó tẹ ní ìbéèrè kan tí mo fẹ́ bí yín ẹ má bínú ọ̀bọ̀dá mi àwọn mélòó gan-an ló bí yín bí. pẹ́lẹ́bẹ́. bọ́dá mi. ò ń béèrè biography mi. ṣé o ti di journalist ni. Why tó wá fẹ́ di kókò so fún mi. samu, Sàámú ẹ má bínú ẹni tó béèrè ọ̀rọ̀ náà ló fẹ́ di ẹ̀gbọ́ ẹ má bínú. èmi rè o Adésínà èmi mú la àwọn òbí mi lágàn èmi rè sẹ́ ọ̀kan lọ́mọ èmi nìkan ṣoṣo náà ni wọ́n bí gànlá mi kò sí méjì ẹyọ kan tó ń dẹ́rù bà gbogbo ọmọ èmi rè bíi hundred Emi nìkan ṣe ni wọ́n bí wọ́n dẹ̀ ń fi mí yan gan inú wọn máa ń dùn tó bá ti gbórúkọ mi torí pé star lọmọ tán bí Sàámú Alájọ. àbúdá ah, mi tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin òwò pó ti tó àkókò àbùkù tí ẹ ti ń kọjá ẹ ti dojú bọ́ ẹ ti dàgbà in fact ẹ ti dàgbà jù ó yẹ káwọn òbí yín kan ti máa jẹun yín. àbí ah, ah. bọ́dá Sàámú bọ́dá Sàámú. Ah, ìwọ́wọ́ yín ó kù díẹ̀ káàtó torí pé àwọn èèyàn gidi wọ́n wá síbi báyìí wọ́n gbéra wọn wá bá yín wọ́n ọ́fà yín ní business pé kẹ́ wá business tẹ́ ẹ lè ṣe bọ́dá Sàámú. eh? ẹ wá rí bísínẹ́sì gidi kankan tẹ̀ lè mú ẹ wá lọ mú owó àtàbẹ̀rẹ̀ ah. ẹ ló wá àtàbẹ̀rẹ̀ lè fẹ́ máa tà ẹ fẹ́ máa tà stay bọ́dá Sàámú àókù díẹ̀ káàtó èmi tí mo jọ́ ọmọ kékeré gan mi ò lè láéláé mú owó àtàbẹ̀rẹ̀ máa mú supermarket máa mú hotel agbárí ah! ojúkù ọ̀rọ̀ tó tiẹ̀ sọ sí wọn yẹn ti pọ̀ jù àgbàlagbà ni wọ́n ah, bọ́dá mi ẹ wò máa bá yín sòótọ́ ọ̀rọ̀ eléyìí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ máa bá yín sọ èmi ṣé rí gbogbo àwọn yòókù wọn máa kọ́ kúbẹ́kúbẹ́ sẹ́gbẹ̀ àbòsí ló wọn máa ṣe wọn ò ní gba yín sóyè tó ń jó tọrọ wọn gbé opportunity wà ká yín mọ́lé ẹ̀dẹ̀ fọwọ́ ara yín ẹ̀dẹ̀ fi wéèvẹ̀ dànù. ṣé mi ì ní bínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó dẹ̀ wọ̀ mí lára inú dàbẹ̀ ni pé wọ́n dáná sí mi lára àmọ́ bó ṣe lè wò kó jẹ́ bí iná lára mi tó kó máa jóbe tó mí ní bínú torí torí ẹ fẹ́ tètè mi ta. Ah. màá wá sọ àṣírí fún mi bí mo ṣe bẹ̀rẹ̀ ayé mi ibi tí ayé mi ti wọ́ láti bẹ̀rẹ̀ gọ́gọ́ tí mo ti gbà wọ́ òun gọ́gọ́ ni mo fẹ́ sọ fún yín torí if no be you ta ni mo fẹ́ sọ sórí ayé mi fún ẹ̀yin náà ni ẹ wo àbúrò mi wàá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi níbí. wo ìwọ wá síbẹ̀ láàárọ̀ ọjọ́ ayé mi àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ ta ló wà lẹ́wọ̀n ọ̀la. kò séyàn kò sẹ́ni kankan bẹ́ẹ̀. pẹlẹbẹ ah. mo ti gbà ti pẹ́ mo ti gbà ti pẹ́ wàhálà ìdí bíi pé. èmi lè jọ. ṣáà máa ṣe kó tí o ní o fẹ́ ṣe fún mi. màá ṣe náà. báyìí ah, <laughs> yọ̀ṣibí báwo ni everything bó wọ́n kè jàre. Mm. <laughs> báwo ni owó sọ pé o travel nígbà kan náà. àmì tí ni màá visa mi expire ni mà. Ah, wo tètè lọ get visa mi o. <laughs> Eh? Eh, eh, ẹ má bínú mà o ṣé ẹ̀yin kọ́ ni Madame tẹ máa ń wà nílé brasamu yẹn. èmi náà ni. mo ṣáà ń wojú yẹn náà bọ bọ mi ò fẹ́ mi fẹ́ bẹ́ kó bá rà pé èèyàn wà fọwọ́ rí náà. yọ síbi kan community kan ni eh. i'm telling you the truth <laughs> ó lágbára. <laughs> Ah, ah. ẹ wo gbárí ẹ adẹ́tù máa ríra. ẹ jọ ẹni sọ̀rọ̀ kó má dàbí gbogbo ìgbà ṣe get eh, one two three four five. Ah, ẹ̀yin ẹgbàá ilé ah, ah, owó mọ́tò ni o kì í ṣe owó yín owó mọ́tò ni o. ẹ kú gbogbo gbà thank you sir. ẹ̀yẹ́ fi lè ra airtime. God bless you. thank you thank you so God much sir. all right no problem. adẹ̀sùnmọ́lẹ́ra ẹ̀rọ sà ẹ̀rọ ìtẹ̀lẹ́tẹ̀. àwa ta jẹ́wọ́ rẹ ní kọ̀rọ̀ ló máa ń gbà ní gbangba ọwọ́ agbára rẹ̀ gbàgbà gbangba ló fi ń gbani ní gbangba gbangba gbangba jọ̀rọ̀jọ̀rọ̀ kàbìtì kàbìtì tó dá ayé gbẹ̀ngbẹ̀gbẹ̀ngbẹ̀ tó dá ọ̀run ẹ̀yin lọ́ba lórí ohun gbogbo ok ah kábíyọ̀ọ́sì i love the song. ẹ̀yin nìkan lẹ dá jókòó ni ṣé kò ṣeré azalé nìyí àwọn boys yín ń kọ́ ní sì jẹun sí wọn lórí mi. dọ̀tún ibo ló wà gangan ẹ̀hẹ́n ṣọ́tì dàbí àbí no ṣé ká fílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ oṣù wọn ló ń bẹ̀ lórí fóònù bàbá làárọ̀ wà ríwo ọ̀rọ̀ ayé ẹ̀ ni mo dẹ̀ fẹ́ lọ gbọ́ níbi tí mo lọ yìí màá fọ ọ̀rọ̀ ayé ẹ̀ lẹ̀ òun àtọ́lọ́sì. bọ̀dá Sàámú bọ̀dá Sàámú ha ṣe rí ilé ayé yín lóde a máa máa bá yín sọ ọ̀rọ̀ ayé yín báyìí láyé lájẹ́ kò ní ká yín lára ẹ wò bí mo ṣe ń bọ̀ nsìn mo gbà wájú lè gbárí yẹn kọjá ni mo rí eh, bọ̀dá yìí eh, bóyá àbúrò yìí ni àbí ọ̀rẹ́ yín kan tó wá sígbà ẹ lọ́jọ́ yẹn tó fún wa lówó ni mo rí wọn wájú lè gbárí yẹn ó dẹ̀ pé mọ́tò gan ni gbárí yẹn ni pé òun fẹ́ máa tà tí bọ̀dá yìí sọ pé àwọn máa invest lórí business yẹn owó ńlá owó bàǹtà bàǹtà báyìí lọ́nà àwọn máa gbélé tán náà máa fi invest sórí business yẹn iṣẹ́ nínú gbárí yẹn ń dún ara mi ń bù máa ṣọ ni ó dẹ̀ wá lọ́jọ́ kìíní àná ẹ̀yin sọ fún wọn pé òwú lẹ fẹ́ máa tà abẹ́rẹ́ lẹ fẹ́ máa tà ẹ̀yin fẹ́ máa ta stay in fact èmi àtẹ́ńtà jọ ń lọ bọ̀dá yẹn five five thousand ló fún àwa méjèèjì ló ní pé ká lọ fi ṣara rìn dín ẹ wà níbí báyìí ẹ jókòó sí báyìí àwọn ọmọ kan tẹ̀ ń ṣe ẹlẹ́fẹ́ máa tó wà sábẹ́rẹ́ business opportunity ńlá gbàngbàngbà àwọn náà gbé kọ́yìn lẹ́yà tẹ̀rì jẹ́ ìtò náà ti lọ gbé fún gbárí yẹ̀yẹn. wèrè ah, eh. amẹ̀bọ ah, street light ah. gbogbo ẹjọ́ òṣì tó rò kalẹ̀ kò sí ìtí mò rí mú bẹ̀ ìtí mò fẹ́ lò bẹ̀ gangan ni pé lóòótọ́ pé akínwà nílé gbárí yẹn wọ́n wà nílé gbáríyẹ̀ báyìí báyìí báyìí in fact tẹ́ ẹ bá tètè múra gan ẹ sì máa bá wọn lé gbáríyẹ̀. Hmm? Ah, jẹ́ kí n sọ jẹ́ kí n sọ fún wọn bóyá wọ́n máa gbọ́ business opportunity ńlá gbàǹtàbàǹtà ló gbé wá fún àwọn ọmọlé tó reject tó náà fẹ́ máa tò wá àwọn fẹ́ máa ta bẹ́rẹ́ ah! ẹ̀rí wọn ẹ pẹ̀lẹ́ bàbá alábẹ́rẹ́ bàbá oníṣe. oṣù bàtàn mo fẹ́ gbowó mi. Gbáríyẹ̀ baby student wàá Gbáríyẹ̀ ńkọ́. she's not around. ibo ló lọ. i don't know but man kan ló wá gbé wọn ṣá jọ jáde. man kan wá gbé jáde. bẹ́ẹ̀ni. báwo ni wọn nà ṣe rí. o ó ní beers báyìí. ó ní beers. yeah ó ń lo white car. ha akínni yẹn akínni yẹn akínni tí wọn bọ̀ pàkínni orúkọ ẹ ni akin ọ̀yọ́mèsì lórúkọ ẹ̀ sọ́ni mi ọ̀yọ́mèsì ah, akínkìn mi ó dẹ̀ yọ̀ mí. Ah! jọ hotel wo náà gbéra wọn lọ. bùdá Sàámú hotel báwo lè ṣe máa sáré azum torí pé ọkùnrin ti wá gbóbìnrin nílé nsìn ọjọ́ jáde báwo lè máa sáré azum pé hotel lọ gbé wọn lọ. bẹ́ẹ̀ni sọ ń jáde ah. níbọ̀ tiẹ̀ ń jáde ìwọ ṣe bèèrè lọ́wọ́ níbọ̀ ẹ̀ pé ibo náà ń lọ hotel náà gbé lọ ìwọ ọmọ tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ni hòtẹ́ẹ̀lì akíngbégbégbégbé ló gbé gbárí yẹn lọ hòtẹ́ẹ̀lì ní gbárí yẹn ó fàyà gbore lọ́wọ́ mi gbárí yẹn. ẹjọ ṣé mo bá brasamule. àwọn ò sí ń lè jáde. ó dẹ̀ dùn mí o wọ́n ti ń pè mí láti bí ọjọ́ mẹ́ta kan wá wò pé ah! kí n wá surprise wọn because èmi gan ṣì wà ara wọn rò pé mo ti lọ ni mo ṣe ń enjoy company ah. <laughs> mo ṣe ń enjoy company ọ̀rẹ́ mi. <laughs> ẹ wo èmi náà dẹ̀ wá fẹ́rí bra Sam náà ẹ ah gari yẹ ẹ fẹ́rí bra Sam. ẹ nà ó. ṣé kò ṣe pé ẹ fẹ́ invite wọn sí wedding. Ah, ah, ah, ẹ̀yin ara bíi etí today o ọ̀rẹ́ mi màṣì ni Akínọlá nothing more nothing less ni ẹ̀jọ̀ nítorí Ọlọ́run àbá ẹ wo ẹ̀yin aunties mi ẹ jọ torí Ọlọ́run ẹ má bá wa dá nǹkan tí Ọlọ́run ti ń tò látòkè ẹ má bá wa dàrú sálẹ̀. àwọn <laughs> ah, ó ti yé wa ó tẹ̀ ti yé mi. ẹ̀yin ìyàwó ni mẹ́ni o. bó ṣe wá rí i pé clowns lẹ́yìn ni ah, kí la gbé kí la jù báyìí torí Ọlọ́run. Ah. ẹ ẹ jọ ẹ má bínú mo ní gift kan tí mo fẹ́ fún Brother Saamu ta ni mo lè gbé fún un. ẹ gbé wá ẹ gbé wá màá fi jíṣẹ́. ok <laughs> thank you. ẹ ṣe sà. pẹlẹbẹ owó ẹ máa ti ń dán sí nínú ah. tó ń ṣe. gbárí yẹ ẹ fẹ́ try mi. Ah, kẹyà gbórí yín wá lóko. gbárí yẹ. ọ̀dẹ̀ màmá ṣọwọ́ <laughs> ẹ jọ ẹ bá mi ẹ bá mi gbé fún wọn and then. Um, as usual <laughs> as oh. usual ẹ bá mi. ẹ ṣe ẹ wo ẹjọ sá ẹ bá mi pe bọ̀dá Sàámú ẹjọ wọn ti ń dààmú wọn ti ń dààmú lórí pé wọn ń pè ẹ gbé aago ẹjọ kọkọ wọn tiẹ̀ lè balẹ̀. ẹ má wọrí ẹ má wọrí èmi náà pè wọn ó yẹ kí n return call wọn ni but mo fi pé mo fẹ́ surprise wọn ni mo ṣe mo ṣe pa return his call god bless you ẹ eh? ẹ take care good to see you. ẹ ṣe sá ó ṣe ní ìta ṣe o gbárí yẹ gbárí yẹ gbárí yẹ ó ga jù gbogbo ojú tán wá lọ́jọ́ yẹn bóyá àbúrò yín àbọ̀ rẹ̀ yín àbí nǹkankan tán ṣàwá lọ́jọ́ yẹn tán fún wa lówó yẹn ẹ wò àwọn àti gbárí yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò níbí báyìí nísinsìnyí. akin. ẹ ẹ akin akẹ́ àti gbárí ẹ̀ tó wá bí. nísinsìnyí wọ́n ṣe kúrò ni. ìyẹn lákì tí mò ń pè bọ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé akí ni mo pè débi tí ògbé kọ́ lù mí akí wá síbi àti gbárí ẹ̀. ẹ wọ́n wá síbi nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní pé àwọn náà ń rí àwọn miss calls yẹn náà ni pé àwọn ọmọ ọmọ máa gbé ni pé torí àwọn fẹ́ surprise yín wọn fi wá lé mi. wọ́n fẹ́ surprise mi pẹ̀lú gbárí yẹ̀. nǹkan tó ń sọ nìyẹn. ìgbà wo lọ́nà ní ìsinsìn ni àkíṣe lọ́ọ̀tì. àṣẹ lọ́ọ̀tì ni. in fact ìgbà tó ń wá gan wọ́n gbé wọ́n gbé gift yìí wá fún yín. Puma. designer gidi. Puma. original ni mo wò ṣé ká sọ pé wọ́n fi puma ṣẹ́pàṣẹ́pà àrò olè lọ́wọ́ mi ah. ṣé ká wá ní pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ láàrin akin àti gbáríyẹ̀ ni. bọ̀dá mi bí mi ṣe ń wò wọ́n yìí very soon wọn ò ní pẹ́ ṣe wedding o ò ní wedding wọn ò ní pẹ́ ṣe wedding wọ́n máa tó ṣe wedding. àmín. Ah. Ah. ayé mi o ayé mi o ayé mi o báwọn owó báwọn owó. bọ̀dá Sàámú bọ̀dá Sàámú àbí tíyín ni. kò tí ẹ yé mi mo fẹ́ gbàgbé kò gbà. Ah, ah. kó ní kúkú rẹ̀ tó ah, mi. bọ̀dá Sàámú. ẹ pẹ̀lẹ́ o ẹ ọ̀rá ń bẹ o. Ah, What else are How you day? Yeah, yeah, how you day? How are you? Fine, alhamdulillah. How far? How your boss day? My boss day okay. He day very fine. He day for shago, but he day go for Kano tomorrow morning. Malam they travel go Kano. They travel go for Kano tomorrow, but he huh? day Shagu now. Ah. Yes, he day Shagu now. No problem. Yes. How far can I so change a dollar? You want to change for dollar? For dollar, babu. because I had asked about your boss now. That means I want to change dollar. <laughs> Saul, <laughs> get out, get out of there. You see, you can't change dollar well. <laughs> hey, ah, Samu, maybe like say I see that your friend, uh, she come for our shago yesterday. fat one, uh, Babaka? She come to sell him for gold for our shago yesterday. Eh? Yes, I think he sell him for two twenty Yes. What a goodie. Yes. My friend. Your friend, one way he fat. ya yi babaka man or woman na woman mana ah, woman her name na bari bariko dari ah, okoko gbari ìdí ni. no no no no be gbari ìdí. gbari kọ́ bi gbari yẹ. ṣíkẹ́ na gbari yẹ eh. <laughs> na gbari yẹ he come for asago yesterday he sell am for us for gold. gbari yẹ came to your shop. yes. to sell gold. yes. two twenty lo dẹ́ ta. two twenty thousand for asago yesterday. Eh? <laughs> yes. Ah, ó dà kò okay sir. i will come to your shop to, uh, okay. uh, when malam come back from kano. Okay. I will come check you again. You will come back for next week. So you will come, come back for next. Uh, I will come check you. Akwedola. Uh-huh. Come for dollar. That woman where they sell amala for your shop, is she still dead there? Yeah, Tai. Yeah. Eh. she still dead there, man. For that place. You there there, so say. Uh, eh. hey. Wetin you get for me? Wetin you get for me? Wetin you get for me? Wetin you get for me? Wetin you get for me? Bàbá Dóngóyárò. Mùtúmìnà. Agóde. Gbárí yẹn <laughs> lọ́ta gold. Gbárí yẹn lọ́ta gold two twenty thousand. Mo mà dáràn. Akin. Ah, mo dáràn. Yọ̀ṣíbí. Yọ̀ṣíbí. Ah, mo gbé o. Yọ̀ṣíbí. Yọ̀ṣíbí mo dáràn mo dáràn mo gbé mo gbé gbèsè. Kí ló ṣẹlẹ̀? Gbèsè ayé ayé mi o. Ah, ah o ti da ó da ó da o da ó da ó da bí gbogbo yín ṣe jáde ó da ẹ gbà mí. ìpèsè pè mí lè tún dá mi láyà mi. eléyìí lọ sọ́dọ̀ Yoshibi bí tẹ bá kúrò ń bẹ ẹ tún bọ̀ lọ́dọ̀ mi èmi dé wò pé mo wà ń tòsí pé kí kúkú máa bọ̀ lọ́dọ̀ Yoshibi ni. ó da tẹ wá o nǹkan tí mò ń wá yín fún ó wà láàrin ẹ̀yin àti Yoshibi àti gbárí ẹ̀ ọlọ́run mẹ́ta ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. ayé mi o. kí nìkan tó ṣẹlẹ̀ gangan kí ló dé. Ah, ah, gbèsè gbèsè bíbí góòdù mi ló jí. gold? yín ọlọ́run mẹ́ta ọ̀rọ̀ yín ò yé mi o wọ́n jí yín gold ẹ wá wá sọ̀dọ̀ yọ̀ṣíbí ṣé sọ fún mi pé yọ̀ṣíbí ló gbé yín gold ni. yọ̀ṣíbí nìkan kọ yọ̀ṣíbí nìkan kọ náà dárúkọ wọ́n dárúkọ ìbàfọ̀ náà. tẹ́ bá tẹ̀ wá ń wá gold yín ẹ̀yin dárúkọ yọ̀ṣíbí ẹ̀yin dárúkọ ìbàfọ̀ ẹ̀yin dárúkọ gbáríyẹ̀ ṣé brown mẹ́ta ṣe wà important o ẹ fìpọ́ lè jí yín ní gold ni. ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run mi gbẹ níbọdì lọlẹ o gold mi ni mò ń wá o àbí ìbàfò kẹ. tí ẹ bá tún pe orúkọ mi mo mọ̀ pé tẹ́ bá dárúkọ mi màá sẹ́ǹdì yín gidi ni ah. ẹ fi olè lọ bẹ́ẹ̀ sọ pé ṣe dárúkọ mi. Ah, ẹ sẹ́ǹdì mi lórí nǹkan mi lórí góòdù mi yóò ṣe bí. tí bá wà yín ah. tí bá fún yín ní ìgbà tí sọ ẹ ní fi etí yẹn gbọ́ràn mọ́ irú òṣìwọ́ ni. orí yín ò pé àti bẹ̀rẹ̀ ni mo ti ń gbọ́ máa gbá etí yín máa gbá etí yín èèwọ̀ ni tiyín tẹ sọ́ra yín dìrẹ̀ free ten d lọ́wọ́ mu ẹ̀ẹ́dẹ̀ filẹ̀ kẹ́ jẹ́ kó ṣùtà po sí káwọn méjèèjì jà káwọn àlẹ́ ìwòran kéyìn wọ́n fọ́ká sílẹ̀ ó yá yọ̀ síbi bẹ́ẹ̀ tó fẹ́ gbá létí jẹ́ kí n rí. bọ́dà sam bọ́dà sam ẹ gbà mí ẹ gbà mí ṣebí góòdù mi ni mò ń wá góòdù mi ni mò ń wá ọlọ́wọ́ ti tó lẹ́tọ́ fẹ́ fi nà mí eléyìí ló máa sẹ́ndì mi eléyìí ló máa gbá mi létí ah, lórí góòdù mi wọ́n wá sílé yín wọ́n jí góòdì yín. bẹ́ẹ̀ni. ó dẹ̀ wà láàárín òun òun àti gbáríyẹ̀. bẹ́ẹ̀ni. mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo ti mọ ibi tọ́rọ̀ ti wá. ṣẹ́ẹ̀rẹ́ lèyí ojú ẹ̀ lè jojú olè. lémi bọ̀dá Sàámú. abẹ́rí òun ò lè jí góòdì yín o òun ló jì. eléyìí kẹ̀dẹ̀rẹ̀ ojú ẹ̀ lè jojú informant gan ni àmọ́ bó ṣe wà yìí òun ló jí góòdì. bẹ́ẹ̀ ni èmi o mo mẹni tó jí gòdì yà mí ní gbowó lọ́wọ́ yín bọ̀ mo mẹni tó jí gbárí yẹn ló jí gòdì mo dẹ̀ mọbi tó tà sí mo dẹ̀ mọye tó tà kódà owó ti dọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá ṣe kí abẹ́ ṣe wà ẹ lè tètè lé mú kẹ́ ẹ gba owó yẹn kó lọ́wọ́ ẹ̀ two twenty owó ńlá gidi òun ló ta gòdì yín kẹ́ ẹ ah! tètè lé mú kẹ́ ẹ gbà. mo dárò ọmọ náírà mo dárò gòdì wọ́n tọ́ four hundred thousand. Ah! four hundred thousand <gasps> ẹ máa gba kámú ní iye tẹ́ ẹ bá rí lọ́wọ́ ẹ̀ ní kẹ́ ẹ tètè lọ gbà lọ́wọ́ ẹ̀ tí o lè bá di duplex gbé odindi ilé o lè tà ní one fifty thousand ah. ẹ tètè lọ gbà lọ́wọ́ ẹ̀. ayọ̀bọ̀lẹ̀ tún bá yẹ. wà á bí bọ́n <laughs> ṣe ń treat o lè kọ yìí ẹ mọ̀ kó lè ní grade ah. àwọn classical olè first class olè onígbáríyẹ ah. bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa treat ẹ̀kọ́ yìí mm. tẹ bá máa treat ẹ ẹ máa lọ bẹ̀ nú kẹ́ ẹ̀kọ́ ọlọ́pàá lọ tẹ́ ẹ bá dẹ̀ lu ọlọ́pàá ẹ lu àwọn boys ọmọ ọ̀tá tẹ́ bá débẹ̀ kẹ́ gbá ẹ gbá lógún tẹ́ bá ṣàkàrà ẹ̀ kò lè tètè jẹ́wọ́ o tírú wọn bá dẹ̀ ti lu agídí bó ṣe máa ń la agídí yẹn ó jẹ́ lọ nìyẹn ah. ibẹ̀lẹ̀ máa wà lọ ẹ káwọn bọ́ìsì lọ ẹ tètè gba ojú ẹ ẹ súnmọ́ kẹ́ fabra ẹ yọ ẹ dẹ̀ mú fóònù tó bá strong dání kọ́ lè fi record tó bá mọ̀ pé ìhòòhò ń wà lórí fóònù tán ó máa tètè jẹ́wọ́ ibi tó wó wà. gbẹ́rù yẹ gbẹ́rù yẹ jáde síta. sọ́jà ah! ah! wo iṣẹ́ rẹ̀ ṣe bí ni gbàdíyẹ ṣe ti dùn ẹni alágo ló kí ọ. alágo alágo. mo bá mú ẹran bẹ́ẹ̀. àwọn wo nìyẹn who was those making noise who was those making noise. ọ̀gá ilé ìfò ìbò lẹ̀. gbàdíyẹ góòdù mi dà góòdù mi tó jí bọ́mọ̀ pọ́ ti tẹ́ ọ èmi ò fẹ́ owó ṣùgbọ́n góòdù mi gángan ni mo wá dàbí. èmi ìyá ọlọ́wọ́ mẹ́ta are you in your right senses. Ah! kí ló ṣẹlẹ̀ ní sùúrù náà tí wàá àlàyé kí ló ṣẹlẹ̀ náà ah tí n bọ́lá fún àtúntò mi rùgbọ̀n náà ah àbúrò ìbùkún lè léyìn wọ́n ní ràá èmi ò láì kéèyàn máa jalè tó bá mú bọ́ọ̀dì ẹ̀ wá sí máa ń wọ aláṣọ máa máa ń wọ ẹ́. ìwọ máa wọrí wàá bá yẹn lórí íńtánẹ́ẹ̀tì. wá ṣé mo dá sàmúlò rí ẹni ṣé wọn rí ibi tó ti lọ jí gold àti ibi tó tà á sí àtẹni tó tà á fún ìfún iye owó tó tà á ṣé wọn rí ẹni. èmi èmi jí gold. Ha. Yes. Is that true? It's not true. Mo had to sort out ilemi ini, And of course mo don't want me ò dẹ̀ my trouble because ó ti ní kí n ní trouble ẹ kó má ní pé ìkan ni kò ní sùúrù fò. Kó má ní So go tó fún mi ni mo lọ I have a special gold and I'm gonna give it to you. <laughs> Ah, yes, yes. For real? <laughs> I know. Ah. But trust me, that gold is very expensive. Oh anyway I shouldn't be surprised you know àtìrò ẹ̀yin big boy báyìí tẹ́ bá sọ pé ẹ fẹ́ fún yan ní they need jewelries of course I should expect you know the kind of the weight it would have. Mm-hmm. Ah, hey, hey, No doubt, no doubt. You see, you're, you're, you're, you're more precious to me than that gold, but trust me, gold is expensive gold, so you need to take good care of it and guide it jealously. Ó ní mo tà á? Gbogbo ọ̀rọ̀ tó dà á bala ṣe máa mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ìwọ kọ́ ló jí gold. ẹ wá ìyá kí ló ṣẹlẹ̀ gan ewu ń wèrè ṣé ẹ ṣe five days yín dáadáa ni. guy movement. ah. jọ jọ make sure pé o delete video yẹn o. gbárí ẹ má bínú ẹjọ́ mi kọ̀ bùdá sam ló sọ fún mi pé wọ́n ló jí góòdù mi má bínú jọ má bínú ọlọ́run abẹ́mi náà wá góòdù mi má bínú. Grace Grace mo fún ẹ ní gold ó dẹ̀ lọ tà á lóòótọ́ sọ fún mi pé o ò tí ì fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ mo dẹ̀ agree ṣé yẹn ló wá fà á tó fún mi ní ìdí owó tó wà lè bí mi ṣé mo sọ pé mi ò ní fún ẹ ni ẹ ṣé gan. àwọn <laughs> ah, ọmọkùnrin lórí fóònù wípé mo fẹ́ wá rí ẹ wo um, mo fẹ́ ṣe ìnáwó kékeré kan ni àmọ́ àwọn fámìlì mi wọ́n kọ̀ jálẹ̀ ọ̀nà olórin kan tó máa kọrin fún mi lọ́jọ́ yẹn kí nìkan mo ní irọ́ mo ní mo mọ bùrọ̀dá kan ládùúgbò tẹ́pọ̀ máa ń kọrin pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá wọn láwọn gangan ni mo fẹ́ mo láìkí staff tó máa fi ń kọrin <laughs> ẹ̀yin ẹ ṣé mo dúpẹ́ ọlọ́wọ́ a máa pọ́n yín lé mi ìmọ̀ tẹ́ fẹ́ ṣe o mi ìmọ̀ tẹ́ fẹ́ ṣe o ajásayọ̀ ajásí rèé. <laughs> àwa máa gba instrument ṣé tó bá ń lu beat ẹ̀yin ò lè kọrin sí ni. àti beat bá wà lẹ́ẹ̀ máa kọrin sí i ngbà gbárìyè ìgbẹ́ ìgbẹ́rìdì ngbà ìgbẹ́rìdì ìgbẹ́ ìgbẹ́rìdì o ṣe o ṣe o ṣe o ṣe o. irú orin táyì máa ń kọ yẹn èmi láì <laughs> ẹ̀yin lèmi fẹ́. sista pọ́nbé porẹ́. mo fine ah, mo fine mare. Ah, mo fine nìyẹn ah, mo fine nìyẹn hmm. kò ní tó ń gbé mọ́sìn ọ̀dọ̀ ẹ̀gbọ́n kan ló ti ń scott tẹ́lẹ̀ ìyẹn ti lè lọ àmọ́ tó ṣe bẹ́ẹ̀ ni ó máa ń ra give away fọkọ yẹn ah, wọ́n bá lè e dànù church ló sùn sìn <laughs> bẹ́ẹ̀ ni ó wá ṣe lunch ń bí ni. <laughs> it is well pẹ̀lẹ́ sí ìṣẹpẹlẹ. Eh, ah, mo ṣáà ń wòye pé mo ń gbóhùn mo ń gbóhùn látẹ̀kọ́ mo ń òkúta ló ń bá bàrà sàmú sọ̀rọ̀ látẹ̀kọ́. <laughs> ẹ ra ma. àwa nìyẹn o. bọ́lá mi bọ́lá mi mo ti fi wọn sí wọn gbà o ni ẹ má dà bọ̀. Ah! Ọlọ́run mi ò torí ti yín wá o olórí burúkú tó wà lẹ́yìn yìí tó gágá òṣì agùnmánìyè tó jẹ́ pẹ̀lú ẹ̀ rán kiri bí ẹni tó ní diarrhea ẹ jẹ́ kó wá síbí báyìí mo fẹ́ gé orí ẹ̀ sọ̀kalẹ̀ ni. orí ẹ má ṣe bẹ́ẹ̀ don't do this please. Ah, orí ẹ kí ló fọgùn àdá. ta ló pè lórí burúkú ta ló ló gàgà òsì. ẹyin ni bùdó sàmú. ṣé mi ni. bẹ́ẹ̀ ni sir. ẹ kì í ṣe troublesome person náà for God's sake ẹ jọ̀ọ́ yẹ calm down please. ẹ jọ̀ọ́ tó rọ lọhùn ẹ jọ̀ọ́ sister sister ẹ ti try ṣe gbọ́ gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yìí ọmọ Jésù nìyí ẹ má máa tẹ̀sù wọn lẹ́yìn ẹ wo sister sister sister ẹ ti try ọkùnrin ni mi ti lè bá dáa ó yá gbogbo tó bá fẹ́ ṣe ó yá ṣe fún mi ẹ tilẹ̀ ó yá bẹ́ mi ó yá bẹ́ mi sami ó lè sami ni àṣẹ adé ti bẹ̀ èmi ò mọ̀ pé wọ́n kọ́ ló jí góòdì gbogbo tí mo rò ní pé wọ́n ló jí góòdì nígbà tí mo rí málàmù tó sọ pé wá sọ́dọ̀ òun pé wá ta góòdì fún òun ni mo ṣe rò kò bí àwọn ló jí góòdì mo dẹ̀ pé lórí fóònù mo pè é lórí fóònù ọkọ ti fóònù mi létí what can far kí ló fẹ́ ṣẹlẹ̀ mo ti bẹ̀ òde gbẹ̀bẹ̀ nìyẹn ìwájú mi ló wà ìyá sami. Ah, olùsọ lórí burúkú ni ẹ irọ́ ni o. Ah, ẹjọ tó sọ yẹn ò clear mi gbọ́n. mo láwọn ọ̀rọ̀ ọlọ́run yẹn lára. mo ti gbọ́. kí ni mo ṣe fún ẹ why would you want to soil my personality. Ah, yẹn náà lọ́ mi gbọ́ rárá. wọ́n lè fẹ́ sọ èyí personality àwọn. ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe tẹ́ fi assassinate character mi. ah ẹ wò mo fi iná náà lọ́wọ́. God will be the judge láàrin mi àti ẹ ó ṣe. okay thank you thank you where we are sir. àjà tó wà lọ́wọ́ ẹ̀ òmu ah! ní àjà òmu wọ́n ní gọ́ọ̀mù ìjọ́jú ìjọ́jú ẹ̀ wo bó ṣe wàjọ tó bá ṣàbẹ̀ ẹ̀yìn rí kí n sá ah. ṣẹ́ni kí n di fílàmù ibi mo fẹ́ sá lọ ah. àdá tó wà lọ́wọ́ ẹ̀ tó bá ṣá mi báyìí pù gbogbo ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ á dẹ̀ jù sílẹ̀ náà. Eh, bẹ́ẹ̀ni téèyàn kan bá wà tó déédéé mú ọ̀bẹ nínú ilé yìí nìkan ni mo sọ inú ilé yìí ń bí ni mo sọ o tí ọ̀kan bá mú ọ̀bẹ báyìí tó kọ̀ déédéé fi gún mi níkùn fún nínú ilé yìí ni mi níta o tó fi gún mi níkùn ìfun adé tù jáde. mo dá mi ṣé mo bà yín níwájú àdá. Mr. Saamu. máa jàre. ṣé ti délẹ̀ ṣe máa gbọ́ mi. bẹ́ẹ̀ ni ma. mi ò rí rí ẹni tó ní àfojúdi tó yín mi ò rí rí o lójú àdá ẹ ẹ mọ nǹkan tó ń gbénu ẹni ẹtẹ́ni ẹ fi ń bọ̀ ẹ̀jẹ̀ dúró ṣámi ṣámi ṣámi tó fẹ́ ṣàyín kọ́ láyé táwa yìí ẹ wo tó bá ṣàyìn tẹ̀ bá kú ẹkú gbé ni o. ó tún nìyẹn àwọn òrèlé. èyí ò kí fojú di nǹkan bẹ́ẹ̀ náà. tó bá ṣàmì tí n bá kú àwọn ìjọba ò ní. ọ ẹ̀rọ tó rà fojú di ni. my brothers kí ló ń ṣẹlẹ̀. mo ti wá bá bọ̀dá Sàámú lánàá pé mo fẹ́ kó wá play fún mi ní nǹkan tí mo fẹ́ ṣe mo dẹ̀ wá kúrò ń bẹ̀ mo dẹ̀ pọ̀ wọ́n títí wọn ò gbé kọ́ mi kí ló dé ìfẹ́ ló wà ń bẹ̀ ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà fẹ́ introduce àwọn èèyàn sí pé wọ́n á fún mi mo ní pé no broda yìí ni mo fẹ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ náà. sista ẹ má bínú but kò ń ṣe bẹ́ẹ̀ ṣe ro yẹn mà o nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé broda Saamu wo in a way that ṣé the wider percentage of the public ṣọ́ máa accept àwọn ní singing yẹn nǹkan tó rí ṣẹlẹ̀ yẹn but ẹ má wọrí o ṣẹ́gá wa méjì a máa mọ báyìí máa convince wọn sọ wọn máa ṣe nǹkan tẹ fẹ́ yẹn. ó máa yẹ kéèyàn mọ kókó mọ ìyá rẹ o èmi rò pé má yìí wọn mọ ìyá ara wọn rárá ìfẹ́ ló wà ń bẹ mi fan and i want him tí ó bá yẹ pé mo fẹ́ wọn ni mi ò ní máa sọ pé mò ń pè ọmọ pé màá ti wẹ́lò mi látọjọ́ yìí. mama i'm like a snake i'm like a soul me and brosan we five and six right i'm gonna talk to my nigga you know brosan is a man of detail don't worry mama we ah, got you. ẹ wo mo wà very very sure wípé tó ń bá kọrin ní ọjọ́ yẹn a lot of people ló wá gba contact wọn yes ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ lọ my brother. this barrier barrier ni. Ah, ah, ẹ wo bí o gbáríyẹ tèmi wò yìí wọ́n ti ya wèrè. jésù ah, máa mo rí wọn lánàá lọ́dọ̀ bọ̀dà sàmú mo rí wọn tó ń fi àdàdà wọ̀wọ̀ yìí náà fún wa ní bọ̀dà sàmú lánàá ní àná òde yìí. no no no no gbáríyẹ ti ya wèrè. ẹ tani ya wèrè. Ah. ẹrí ya wèrè. ẹrí ya wèrè. yẹ yẹ ẹ gbà mí ah, kò tiẹ̀ yé mi kò yé mi kò yé mi kò yé mi kò yé mi. ああ。 méjì rè tí wọ́n ti kúrò ń bí àárí wọn kò lè sí lé ń bí ìgbà tó wá lóò fẹ́ ilé tó close mọ́ ilé mi ìyẹn ni nǹkan tí mò ń wò. ẹjọ ẹjọ ẹ má bínú ṣé gbogbo yín mọ̀ pé ẹ lógun ṣé ẹ mọ̀ kọ́lọ̀ ogun yín orí yín ti yé o iye éèjì yín times two ó ní ogun tó ń bá yín jà o. ẹ tó bá yẹ pọ́ lógun bàbá yín ṣe ẹ̀ bàtí rẹ díẹ̀ mú mi. kó má gbọ́n lé kó wá bá ọ̀ṣẹ́gun lè ṣé wàá rí inú ilé mi tí mo wà bí inú bí yàrá méjì ló kù ń bẹ méjèèjì tó dẹ̀ kù ń bẹ as tí mo wà bí mi lè gbà ẹ̀ kó o máa wá ṣe fanu bí tí baálẹ̀ bá dé òun ni màá bá wọn sọ òun náà máa mọ yàrá tí wọ́n lè fún ẹ. bọ́dọ̀ Sàámú bọ́dọ̀ Sàámú ẹ̀wù wọn máa bẹ orí yín o. bọ́dọ̀ ah, Sàámú ẹ̀wù wọn máa gé orí yín o. wọ́n máa gorí bàbá. bọ́dọ̀ Sàámú wọ́n máa bẹ orí ló sọ o wọ́n máa bẹ orí yín. ìbẹ̀pẹ̀ ah, ah. olórí sọ̀rọ̀ bí ìpọ́sí ó sọpọ́tì ọmọ lẹ́nu gbígbẹ́ òsì. bùdá Sàámú ẹ wò òótọ́ làwọn méjèèjì sọ o ẹ ò gbáríyé ṣẹ̀ṣẹ̀ kúrò ń bíbá yín sísí ni gbáríyé ti ya wèrè. ó ya wèrè. yọ yọ yọ. ayélujọ ni kése kí ni mo ṣe fún ẹ wọn kì í ṣe yàrá wọn kì í mọ̀nà wọn kì í ṣe yòókù mi ò lè sálọ àgbọn ìwọlé mi ò lè sálọ mo ní láti béèrè lọ́wọ́ ẹ tó fi jẹ́ pé mi nìkan èmi nìkan ló fàjà lé wọ́n ti já ikú. ìlànà ilé kó wá jẹ mí. wọ́n ti mú bá bá ayélujọ ni kése jẹ́ wọn kì í ṣe yá olùkọ́nà olùkọ́nà wọn kì í ṣe yòókù àgbọn ìwọlé ní sàwọn òwe rẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ bẹ̀kẹ́ atẹ́ni ilẹ̀ làkání ilẹ̀ lọ́bàràkàtà yé sí. wọ́n mọ̀ èdúlẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n dìbò ní ah. ìṣílẹ̀ ẹ̀wẹ̀ kí ni mo ṣe fún tó fi ń tọ̀dà lémi kiri. gbádìí yẹ gbádìí yẹ ẹ wò ní báyìí ewé kan ni mo nídìí o ewé akánù tán bẹ́ẹ̀ ni nítorí akánù tán lórúkọ tá a pé wé awogba àrùn lórúkọ tá a pé gbò ewé tí mo bá sàá jẹmọ rẹ sàṣà lábẹ́ fárí egbò tí mo bá sàá jẹmọ rẹ sàṣà lábẹ́ fárí òun ni mo ní ìdìbà yìí. Ah, ó dà pé o ti sọfẹ pé o awẹ́wọ̀n rẹ ni mo gbọ́dọ̀. ìwọ mo náà jẹ́wẹ́ rẹ. a jẹ́wẹ́ ẹ ó dáa kò sí wàhálà jọ ṣé ewé tó ń wá yìí ṣó súnmọ́ ewé ewúro ah, ah, ewé ewúro bíi ti báwo. kò dẹ̀ súnmọ́ ewé dóńgóyàrò. dóńgóyàrò bíi ti báwo kó ń dìdò erémọdé ni ewé ìgangan ni mo nídìí. Arínájà. ìyá. ẹ mọ̀ mí ní community. dáadáa. ẹ mọ̀ pé mi ò kí ń ṣe wàhálà. ẹ mọ̀ pé mi ò kí ń fa ìjọ̀gbọ̀n. àtọ. ẹ wá wò téèyàn kan bá wá ṣe ibi sí mi tó ń rọ ibi sí mi kí lè rò pé yẹ kó ṣẹlẹ̀ sí ń tàn. bí èèyàn bá dìde tóró lọ́kàn yìí pé kóun ṣe bí sí onínúure bíi tiyín yìí tá a bá fàyè han irú olúwa ẹ̀ kò burú jù. àwa fẹ́ fàyè wọ̀nyàn kan tì ní o bẹ́ẹ̀ ni brasa amúni bùrọ̀ Sàámú èmi ń lé eku sí wọn wọ́n léjò sí mi ni kí bùrọ̀ Sàámú máa ronú ibi sí èmi kó máa robi sí mi àrínájà ìkọ́ni láti ṣe bùrọ̀ Sàámú ni ìkọ́ni láti ṣe wọ́n ni mo fẹ́ kí wọ́n kú ni. ẹ ní sùúrù Sàámú kì í ṣèyàn tẹ́ ẹ lè ṣe ní ṣùtá Sàámú kì í ṣèyàn tẹ́ ẹ lè ṣe níbi bó ti wà ọmọ rẹ ni ẹ̀yin ò gbọ́ tán sọ yí pé a kì í fọmọ rẹ̀ bọ rẹ̀ ó ṣèwọ̀ ọ̀rọ̀ yín ti ń yé mi báyìí èmi náà mọ̀ ẹ ní fẹ́ ṣe é ẹ ní fẹ́ ṣe bọ̀rọ̀ ìyẹn náà dáa ẹ wá mọ̀ kan mo fẹ́ kí ẹ bá mi dábùrà Sàámú jókòó. Ah, ẹ tí mo wá ṣe tán máa tún jáde wá máa sọ fún wọn pé bẹ́ẹ̀ ni èmi ni mo ṣe ah, bùrẹ́sẹ̀ mo gbọ́dọ̀ lọ scot free mo ní láti teach wọn ní lessons ah he's got to be taught. dárí yẹ ẹ ní sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkùrù pẹ̀lẹ́ bá a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàmùkùrù pẹ̀lẹ́ pẹ̀lẹ́ abọ́sọnù bẹ́ẹ̀ làmúkùrú á sì lọ sàámú tẹ̀ ń sọ yìí ọmọ burúkú lọ́jọ́ rẹ tiẹ̀ èèyàn dáadáa ní sírù wa yìí tó súnmọ́ mi pẹ́kípẹ́kí bí iṣan ọrùn tó bá wá ṣe nǹkan tí ò dáa láburú fẹ́yìn ìṣẹ̀lẹ̀ ẹ̀ ká pé lémi kan òun kan ẹ̀yin kan ká wá di mẹ́ta ká wá bá a sọ pé ohun tó o ṣe yìí ò dáa kó sì ṣe kí ni kó túbá ló bá tán. arínájà gbogbo ètò ẹ̀sọ́ yẹn kò bá mi o. àmọ́ ni. mo máa pa bùrọ̀sà mu ni mo wá ń ṣèlérí kódà mo ń múra sí i tí n bá rí brasa mú pa kárí mi rí jalajala. ẹ dì mú bi tẹ́ ẹ bá dé wọn ah. káyé yín rí jalajala ẹ má sọ̀rọ̀ òdì níbi tẹ́ ẹ wà yìí. àrínájà mi ò parọ́ ẹ má tún sọ mọ́ o. mi ò fi ṣeré mo tún sọ ni ah, ah. tí n bá rí brasa mú pa tí mi ò pa brasa mú àní káyé mi rí jalajala. ó ti tó gbárí yẹ <laughs> ṣé ẹ mọ̀ bí tẹ́ ẹ wà yìí ni ẹ má sọ̀rọ̀ òdì níbi tá a wà yìí rárá nítorí nílẹ̀ tá a wà yìí olúgbòhùn bẹ́ẹ̀ ń bí àfọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ń bí wí abetilu Karabi ajere ni ẹni tí wọ́n bú lọ́jà tó ti gbọ́n lé ni. wọ́n ní ká wí fún ni ká gbọ́ òun la wo lé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà òun la wo òkè ìjérò àwí ìgbọ́ àfọ̀gbà ń mú ní tìka àbámọ̀ bẹnu ẹ wáyé yín bá ìgbáríjẹ nígbà tẹ́ ẹ wá sọ́dọ̀ mi lọ́jọ́ kìíní àná mo sọ fún yín wípé kẹ́ ẹ má sọ̀rọ̀ òdì síra yín kẹ́ ẹ má sọ̀rọ̀ òdì sẹ́nikẹ́ni nítorí gbogbo ohunkóhun tẹ́ ẹ bá sọ lọ́jọ́ náà gbogbo ẹ̀ ni ó padà ṣẹ ní pé ọ̀dọ̀ mi ń bẹ yẹn olúgbòhùn bẹ́ẹ̀ kò sọ ohunkóhun tẹ́ ẹ sọ báyìí ní rere àti ní búburú ni dandan ni kò ṣẹ ẹ wá wò báyìí nítorí pé ẹ mú àdá dọ́dọ̀ sàámú ẹ sì rí sàámú pa. ìṣáájú ojú ni. kì í jẹ́ ká tọwọ́ bojú. ìbẹ̀rù ejò. kì í jẹ́ ká tọmọ ejò mọ́lẹ̀. káì. gbogbo ohun tẹ́ ẹ sọ nígbà náà òun ló ń ṣẹlẹ̀ sí yín ká ní wípé ẹ̀ mú àdádọ́dọ̀ Sàámú ni ọgọ́rùn-ún ọdún kò sí ohun tí ó ṣe yín bẹ́ẹ̀ ni ẹ wá wò báyìí ṣáyé yín ò padà rí jálajàla. àrínájà àrínájà yín náà ti lọ to the extreme báwo lẹ máa ṣe gbé ẹ olúgbòhùn sí ìta gbangba hidden place ló yẹ kẹ́ gbé sí. Ah, ah. ẹ máa gbọ́ yọ síbí hidden place ni kí n gbé sí hidden place kí you there bẹ́ẹ̀ ni mo wí fún ẹ irú lóhun tí mo jogún lọ́wọ́ bàbá ńlá bàbá mi ohun tẹ̀mí ń sìn nù o sì ní gbé sí hidden place kódà kí n gbé sí hidden place abetilu kárabi ajere ni kò sóhun kóhun tó sọ ní gbogbo agbègbè náà tí ò ní ṣe. ẹ ẹ wò gbáríyẹ gbáríyẹ yín náà kò kú ẹ yín náà kò kú ah gbogbo dà sámú Ah, bọ́dà Sàámú ó yẹ ká bẹ́yìn náà wí ẹ dé lọ́jọ́ yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní lérí ẹ bẹ̀rẹ̀ sí ní sọ pẹ̀lú confidence bíi pé ẹ mọ̀ ìgbà tí Gbáríyẹ̀ tó jí gold yẹn ẹ ń sọ bíi pé Gbáríyẹ̀ gangan ló jí gold yẹn gbé. àwọn ọ̀rẹ́ ìtara ni ká fi yẹn lẹ̀ tó ti yẹn sìn mo dẹ̀ ti bẹ̀ mo ti bẹ̀ ó ní ògbẹ́ bẹ̀ ó nínú ẹ̀ lé mo ti bẹ̀ ó nínú ẹ̀ lé ẹ wò ẹ ẹ wò ẹkọ lálẹ́mì rí kọ́nù kínní ẹkọ gbirikú ni mo rí kọ́ ń ha gbogbo ala dẹ̀ máa ń ṣe gbogbo ala máa ń ṣe torí ọlọ́run gbogbo ala máa ń ṣe èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ òdì sí rẹ̀ hmm, èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ òdì sí rẹ̀ àìmọye àwọn èèyàn ló wà ó wọ́n á máa parọ́ tó bá ń parọ́ báyìí wọ́n á máa gbọ́mọ̀ wọn ṣépè ìyẹn burúkú. wọ́n á máa parọ́ wọ́n á tún máa gbọ́mọ wọn ṣépè pé kí nǹkan kan báyìí kó ṣe ọmọ àwọn hmm. àwọn míì wọ́n á máa gbéra wọn ṣépè pé tí n bá ṣe báyìí kí nǹkan báyìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ nǹkan tí wọ́n ṣe yẹn wọ́n mọ̀ pé wọ́n ṣe o tó bá tó bí ọjọ́ méjì mẹ́ta àbóṣù kan àbóṣù oṣù mẹ́fà nígbà míì ẹlòmíì àwa realize pé lóòótọ́ lóòótọ́ òun lòun ṣe ó dẹ̀ ti gbéra ẹ̀ ṣe pé ìgbà tó bá wá yé àwọn nǹkan tó gbéra ẹ̀ ṣe pé yẹn á wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ọlọ́run jọ̀tún ọlọ́run má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹlẹ̀ sí mi táwọn èèyàn máa fi kọ́gbọ́n lára mi ìṣẹ̀lẹ̀ dáadáa ni kó má ṣẹlẹ̀ sí mi kó lè fi kẹ́kọ̀ọ́ rere. ibo ló mọ́wọ́ lọ bó ló mọ́wọ́ lọ bó lára ẹ yá sí. ó mọ̀ ọ́ de ni ó fẹ́ dúpẹ́ ni. Ah, kò tọ́pẹ́ <laughs> kí la wà fúnra wa fún <laughs> àmọ́ bí tọ́mọ tiwa náà máa dé. <laughs> pẹ̀lẹ́ pẹ̀lẹ́ òbí ah, inú mi ti ẹ̀dùn parẹ́ ẹ ti yá ṣùgbọ́n má stress ara ẹ má kí èmi ó ti kí àwọn èèyàn má kí èmi. You're sick. Ah. You hurt me. You are the one in the sick position. You hurt yourself àròkàn ni àròkàn ni ẹ̀kọ́ ni kájọ kọ. Mm, Sàámú rere fún wọn ní